سورة الممتحنة بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo ẹ má ṣe mú àwọn ọ̀tá mi tí í ṣe ọ̀tá ẹ̀yin náà ní ọ̀rẹ́ tí ẹ ò máa wá lo ìfẹ́ sí wọn bẹ́ẹ̀ sì ni wọ́n ti ṣe àìgbàgbọ́ sí ohun tí ó dé wá bá yín ní òdodo wọn yóò fẹ́ láti yọ òjíṣẹ́ náà jáde kúrò nínú ìlú àti ẹ̀yin náà pẹ̀lú nítorí pé ẹ̀yin gba ọlọ́run olúwa yín gbọ́ bí ẹ̀yin bá jáde lọ sí ogun lójú ọ̀nà ti èmi àti láti wá ìyọ́nú mi ẹ wàá máa ní ìfẹ́ wọn ní ìkọ̀kọ̀ bí àti pé èmi ló mọ̀ jùlọ ohun tí ẹ fi pamọ́ àti ohun tí ẹ̀ ń ṣe àfihàn rẹ̀ síta àti pé ẹni tí ó bá ṣe bẹ́ẹ̀ nínú yín nítorí náà dájúdájú ó ti ṣìnà ojú ọ̀nà tí ó tọ́. يثقفوكم يكونوا لكم أعداء ويبسطوا إليكم أيديهم وألسنتهم ۖ ويبسطوا إليكم أيديهم وألسنتهم بالسوء وودوا وودوا لو تكفرون bí wọ́n bá borí yín wọn yóò jẹ́ ọ̀tá fún yín wọn yóò sì na ọwọ́ ìjà wọn sí yín àti ahọ́n wọn pẹ̀lú àìdára àti pé wọ́n fẹ́ pé kí ẹ̀yin ṣe àìgbàgbọ́. لن تنفعكم أرحامكم ولا أولادكم يوم القيامة يفصل بينكم والله بما تعملون بصير àwọn ẹbí yín àti àwọn ọmọ yín kò ní lè ṣe yín ní oore kan ní ọjọ́ ìgbéǹde alkiyama òun yóò sì ṣe ìpínyà láàrin yín àti pé ọlọ́run ni olùrí ohun tí ẹ̀ ń ṣe níṣẹ́. قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا أبدا حتى تؤمنوا بالله وحده ۖ إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير dájúdájú ìkọ́ṣe يقاشي ريتي wà نيارا إبراهيم أتي ara Ibrahim nígbà tí wọ́n ń wí fún àwọn ènìyàn wọn pé dájúdájú àwa mórí bọ́ kúrò ní ọ̀dọ̀ yín àti kúrò nínú ohun tí ẹ̀ ń sìn lẹ́yìn ọlọ́run àti kọ̀ ti yín ọ̀tá àti ìbínú ti hàn ní àárín wa àti ní àárín yín títí láéláé títí tí ẹ̀yin yóò fi ní ìgbàgbọ́ òdodo sí ọlọ́run ẹlẹ́dàá yín àyàfi ọ̀rọ̀ tí Ibrahim sọ. So, fún bàbá rẹ̀ pé dájúdájú èmi yóò tọrọ ìdáríjì fún ọ bẹ́ẹ̀ sì ni èmi kò ní ìkápá kinní kan fún ọ lọ́dọ̀ ọlọ́run olúwa wa ìrẹ ni agbára lé àti pé ọ̀dọ̀ rẹ sì ni ìrònúpìwàdà sí ọ̀dọ̀ rẹ ni a ó sì padà sí. Rabbana la taj'alna fitnatan lilladhina kafaru waghfir lana rabbana. إنك أنت العزيز الحكيم olúwa wa jọ̀wọ́ má ṣe wá ní ẹni tí àwọn aláìgbàgbọ́ yóò kó ìyọnu bá kí o sì foríjìn wá olúwa dájúdájú ìrẹ alágbára ọlọ́gbọ́n. لقد كان لكم فيهم أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر ومن يتول فإن الله هو الغني الحميد dájúdájú ìkọ́ṣe rere ti wà fún yín ní ara wọn fún ẹni tí ó ní ìrètí sí ọlọ́run àti ọjọ́ ìkẹyìn àti pé ẹnikẹ́ni tí ó bá ṣẹ́rí padà dájúdájú ọlọ́run náà òun ni olùrọ̀rọ̀ ẹni tí ọpẹ́ tọ́ sí. Si عسى الله أن يجعل بينكم وبين الذين عاديتم منهم مودة والله قدير والله غفور رحيم ó lè jẹ́ pé yóò fi ìfẹ́ sí àárín yín àti àwọn ẹni tí ẹ̀yin mú ní ọ̀tá nínú wọn ọlọ́run ni a lè ṣe ọlọ́run sì ni aláforíjìn oníkẹ́. لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين ọlọ́run kò kọ̀ fún yín nípa àwọn ẹni tí wọn kò bá yín jagun nípa ẹ̀sìn tí wọn kò sì lé yín jáde kúrò nínú ilé yín pé kí ẹ má ṣe oore fún wọn àti ìṣe déédé sí wọn dájúdájú ọlọ́run fẹ́ràn àwọn olùṣe déédé. إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين وأخرجوكم من دياركم وظاهروا وظاهروا على إخراجكم أن تولوهم ۖ ومن يتولهم فأولئك هم الظالمون ohun tí ọlọ́run kọ̀ fún yín ni níní àjọṣe ìmúra ẹni ní ọ̀rẹ́ ìmùlẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń da ojú ogun kọ yín nítorí ẹ̀sìn yín tí wọ́n tún ń yọ yín kúrò nínú ìlú yín kódà tí wọ́n tún ń ṣe ìkánlọ́wọ́ fún àwọn tí wọ́n ń jà yín lógun láti lé yín kúrò nínú ìlú ẹni tí ó bá ń bá wọn ṣe ọ̀rẹ́ àwọn wọn ni ní alábòsí. يا أيها الذين آمنوا إذا جاءكم المؤمنات مهاجرات إذا جاءكم المؤمنات مهاجرات فامتحنوهن الله أعلم بإيمانهن فإن علمتموهن مؤمنات فلا ترجعوهن إلى الكفار لا هن حل لهم ولا هم يحلون لهن وآتوهم ما أنفقوا ولا جناح عليكم أن تنكحوهن إذا آتيتموهن أجورهن ولا تمسكوا بعصم الكوافر واسألوا ما أنفقتم وليسألوا ما أنفقوا ذلكم حكم الله يحكم بينكم والله عليم حكيم ẹ̀yin onígbàgbọ́ òdodo nígbà tí àwọn onígbàgbọ́ òdodo obìnrin bá wá bá yín tí wọ́n sì kúrò lọ́dọ̀ àwọn aláìgbàgbọ́ ní ìlú wọn nígbà náà kí ẹ wádìí ọ̀rọ̀ lẹ́nu wọn wò ọlọ́run ló mọ̀ jù nípa ìgbàgbọ́ wọn nígbà náà tí ẹ̀yin bá mọ̀ wọ́n pé onígbàgbọ́ òdodo obìnrin ni wọ́n nígbà náà kí ẹ̀yin má ṣe dá wọn padà sí ọ̀dọ̀ àwọn aláìgbàgbọ́ àwọn obìnrin yìí kò jẹ́ ẹ̀tọ́ fún wọn bẹ́ẹ̀ sì ni àwọn ọkùnrin kèfèrí yìí kò jẹ́ ẹ̀tọ́ fún àwọn obìnrin mùsùlùmí yìí náà kí ẹ̀yin fún wọn ní ohun tí wọ́n ná ní owó lórí àwọn obìnrin náà kò sí ẹ̀ṣẹ̀ fún yín pé kí ẹ̀yin fẹ́ wọn nígbà tí ẹ̀yin bá ti fún wọn ní owó ìfẹ́ wọn kí ẹ má ṣe fi wọ́n ṣe aya tí wọ́n bá sì wà ní aláìgbàgbọ́ obìnrin ẹ béèrè ohun tí ẹ ná ní owó fún wọn àti pé kí àwọn náà béèrè ohun tí wọ́n ná eléyìí ni ìdájọ́ ọlọ́run ń ṣe ìdájọ́ ní àárín yín àti pé ọlọ́run ni onímímọ̀ ọ̀jọ̀gbọ́n. وإن فاتكم شيء من أزواجكم إلى الكفار فعاقبتم فعاقبتم فآتوا الذين ذهبت أزواجهم مثل ما أنفقوا واتقوا الله الذي أنتم به مؤمنون tí nǹkan kan bá bọ́ fún yín nínú àwọn ìyàwó yín sí ọ̀dọ̀ àwọn aláìgbàgbọ́ tí ẹ bá jagun tí ẹ sì rí ọrọ̀ kó kí ẹ̀yin fún àwọn ẹni tí ìyàwó wọn lọ ní irúfẹ́ ohun tí wọ́n ná ní owó kí ẹ sì bẹ̀rù Ọlọ́run ẹni tí ẹ̀yin ní ìgbàgbọ́ òdodo sí. يا أيها النبي إذا جاءك المؤمنات يبايعنك على أن لا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان ۖ ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم ìrì ànábì nígbà tí àwọn onígbàgbọ́ òdodo obìnrin bá wá bá ọ tí wọ́n wá bá ọ ṣe májẹ̀mú lórí pé àwọn kò ní í da nǹkan pọ̀ mọ́ ọlọ́run mọ́ àti pé àwọn kò ní í jalè àti pé àwọn kò ní í ṣe àgbèrè àti pé àwọn kò ní í pa àwọn ọmọ wọn àti pé àwọn kò ní í dá àdápa irọ́ èyí tí wọ́n fi ọwọ́ wọn àti ẹsẹ̀ wọn ṣe nípa gbígbé ọmọ tí kìí ṣe ti ọkọ fún un tí wọn kò sì ní í yapa rẹ̀ níbi dáadáa nígbà náà bá wọn ṣe májẹ̀mú kí o sì tọrọ àforíjìn lọ́dọ̀ ọlọ́run fún wọn dájúdájú ọlọ́run ni aláforíjìn oníkẹ́. يا أيها الذين آمنوا لا تتولوا قوما غضب الله عليهم قد يئسوا من الآخرة كما يئس الكفار من أصحاب القبور ẹ̀yin onígbàgbọ́ òdodo kí ẹ̀yin má ṣe bá àwọn ènìyàn kan tí ọlọ́run ti bínú ṣíṣe ọ̀rẹ́ ìmùlẹ̀ dájúdájú wọ́n ti sọ ìrètí nù nípa ọ̀run gẹ́gẹ́ bí àwọn aláìgbàgbọ́ ti sọ ìrètí nù nípa ìró sàárè.